أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọba ọba alágbára ọba ológo jùlọ ọba tí ó tún fún wa ní àǹfààní láti lè tún máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run nínú ọba nínú rẹ̀ àti àwa tí ń ké àti kọ́lọ̀ ń kó so ní sábà bí ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa kó má ṣe ní ìbálẹ́jọ́ burú fún kó wa wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim Suratul Nahl Quran 16 aya bí tí a ni aya 32 ibẹ̀ náà ni a ti dúró pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú ní àyà 33 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا أن تأتيهم الملائكة إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وَمَا ظلمهم اللَّهُ ولكن كَانُوا أنفسهم يظلمون Thank Àbẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah. Ọlọ́run ọba yìí náà ni ọba oníkẹ́, ìkẹ́ rẹ̀, àánú ẹ̀, ó gbáàyè ju gbogbo àánú lọ àwọn orúkọ ọlọ́run tó rẹwà jùlọ láti bẹ̀rẹ̀ túnmọ̀ Al-Qur'an ọlọ́run ọba ó ń tẹ̀ síwájú ní ẹni tó ń ṣàlàyé fún wa ìṣesí àwọn aláìgbàgbọ́ ọlọ́ọ̀bọ́n alìyàndùrún ilẹ̀ àǹtàtí àwọn mọ̀lẹ́mọ̀lẹ́ ìkàtù àwọn tí a mọ̀rọ̀ rọ́bí ọlọ́ọ̀bá ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú àdátù ìsìfàárì bí ìgbà tí a ń dìyàn léèrè ṣùgbọ́n gbogbo òbéèrè kọ́ ni